الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أبقى لدى الله نقص عليكم إكاتب فون وقاوة نبوة محمد صلى الله عليه وسلم àwọn ará ilé àwọn sàhábé rẹ̀ ṣùgbọ́n tí ṣe ìdíjọ àlùkìyàmà olúwa bẹ́ẹ̀ o Allahumma Yorùbá ọba tán ní aṣọ ẹ̀jẹ̀ náà ní tán n'itali kíni àwọn kan tó láwọn ò ní jẹ́ kí àlèhùnmá ẹnìkan ọ̀gbọ́rí tí ó sì rí bẹ́ẹ̀ èyí pé burú kéèyàn wí kéèyàn ọ̀gbọ́rí bọ́ bá ṣe kẹ́ni ọba rí bẹ́ẹ̀ ọ̀nà tún ti wí mi o bí náà ọba sì ta lásọ ẹ̀jẹ̀ onítàlẹ̀ kan náà àgbẹ̀yìn ọba wíwí kúwì mọ́ làlàyé ìwíkúwì ò ní máa wá ni ò ní tó wáyé mọ́. èdè ọdún kan ọdún mẹ́ta ọdún kan àbí méjì náà lọ́lọ́ ní a rí ọ̀rọ̀ Felix of Nola tààrí trash completely kọ́dẹ̀ tí ó kéwú náà mà pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni èèyàn yọ ànágbè kó nu gáárù kó fi Felix bọ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́run yìí hàn torí àwọn tí eléyìí náà tún jọ bí ìgbà tí wọ́n wí nǹkan gidi kan torí wọn la fi ń ṣàlàyé o ẹni tí ń sọ̀rọ̀ yìí àdúrà lọ́rọ̀ tiẹ̀ tọ́ sí láti máa ṣàdúrà fún gbogbo mùsùlùmí gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀sẹ̀ rẹ̀ bá fẹ́ yẹ àmọ́ ẹ̀rí tàwọn tí wọ́n máa wá bí ẹ bá ṣe kọ́ lọ láwọn èèyàn ó dìde sí fẹ́lẹ́sì ọ̀fẹ́ jọ ìfẹ́ lẹ́kṣọ̀ ọ̀gbìnọ́là ọbẹ̀ ìjọrọ̀ gidi létí ẹlẹ́mìí náà o kí ni tuntun míì wọn ní gbà tá ànábì kú sallallahu alaihi wasallam inú àwọn sọ̀hábí ọ̀bàjẹ́ inú wọn ọ̀bàjẹ́ pé ànábì kú sallallahu alaihi wasallam ta nínú rẹ̀ tún bàjẹ́ tó àwọn sọ̀hábí ànábì lọ wọ́n rí ayò wọn role model wọn ẹni tí wọ́n máa ń wí lójú ayé rẹ̀ pé bíi abi anta wa ummi ǹjẹ́ ọba ṣe wà nẹ́bí kó ṣe ya wa kó ṣe bàbá wa ní ẹjí wíwájú ànẹ́bí sallallahu alaihi wasallam tó bẹ́ẹ̀ lónìí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni pẹ̀lú ẹ̀rí tó jìnjìrì kọ́ra mi àbá ní tahlilat analysis náà lòún ṣe alhamdulillah àṣà analysisi ọ̀hún náà ẹni ọlọ́run bá ní kò ní kó sọ́wọ́ ìsìnà tí òfin ní kó sínú ẹ̀ ẹnu tó kan àwa nù. kí ni wọ́n fẹ́ bàjì tí wọ́n fi pé inú wọn ò dùn àìnú wọn ò bàjẹ́ wọ́n ní ànábì ń bẹ́lẹ̀ wọ́n èsì ànábì sallallahu alaihi wọ́n ti ń sáré yan ní ni olórí lẹ́yìn ànábì àá kódà àwọn tí ń gbọ́rọ̀ yìí náà tó bá já àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọn ò kéwú wọ́n mọ̀ kọ́rọ̀ kọ́ ẹ lọ gbogbo tí ànábì ṣe nìkan àmọ́ wí ọ̀tọ̀ ọdún àwọn tí ń sọ̀rọ̀ yìí ọ̀ mọ́fìn ò jẹ́ ṣe fi wéwé ra wọn o ànábì ṣàfà lásán o olórí ìlú lànàbì head of state president chief justice ògbón tí ń jẹ́jọba lọ́lọ́run kó pọ̀ fún ànábì sọ̀rọ̀ ọ̀sán àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tó kàwé ẹ̀ fi lọ̀ wọ́n wọ́n sọ fún yín pé ẹ mọ̀ wí tẹ̀ ń wí yìí mọ́ kò sí ìlú tó gbádùn kan láyé tí ó allow kí vacuum wà created in leadership of a nation. àwọn èèyàn náà mọ̀ pé ń tẹ̀ ń wí ọ kọ́dà kò bọ́ à ń bọ̀ wá nu tíra o <laughs> kọ́dà bá kínní kò bọ́ làjú in strategic studies wọ́n kọ́ àwọn jẹ́ àmọ̀ pé timing is crucial in taking strategic decisions. Àwọn decision tó lè mí ìlú bẹ́ẹ̀ bá léètì sẹ́kọ́ǹdì kan mínítì kan kẹtó téèkì ẹ̀ ẹ lè máa fi ọdún mẹ́wàá yan tẹ̀ lórí yàrá. Àfi kẹ́ tètè téèkì decision gbà tó yẹ kẹ́ téèkì. Ní táwọn àbúbákiri mọ́ tẹ̀yìn ọ̀gbọ́n nù. Rọ́bì ọ̀gbọ́n wà ní. Ní táwọn ọmọ rú mọ́ tó sókun sẹ́yìn nù ànábì kúta ìkú àtàwọn kan ti ń retí ikú ànábì inú àwọn mọ̀nàfìkì wọn ò láyà àti pa àwọn ò ṣe mọ́ <laughs> lójú ànábì ṣe ń bẹ nígbà wọn ti gbọ́ pé ànábì wà á ọjà báyìí sí ẹbẹ́ gbọ́ ẹbẹ́ yìí náà kẹnu tíọ́rà pé haribo rí dà àwọn kan láwọn ò ṣe mọ́ gbàtà ànábì ò ti kú yìí o ọlọ́ọ̀ṣọ́lá àkàwọn Abubakar ọmọ wa tẹ́kì irú decision tí wọ́n o bó ni Islam ọba wà lónìí. wọ́n tẹ anabi kalẹ̀ lóòótọ́ anabi wọn èsìn anabi sọlọlọ alaihi wasallam àwọn kẹ́tì lọ kó jọ níbì kan wọn ni ẹ o ti kan àwa náà báyìí <laughs> àwa lọ́kàn àwọn ará Madina àwọn náà wò bẹ́ẹ̀ pé á ará Mẹ́kà lọ jẹ tán ànábì sallallahu alaihi wasallam ará Mẹ́kà àwa lọ́kàn ọwọ́ adi pé ń bẹ́nu tàn àkọọ́lẹ̀ ni. iná ń ké ọmọjọrọ dàrú ya lọwọ ni ntí ń jáde lẹ́nu àwọn àsọrù ìjọ náà tó lè dá tó lè dá wàhálà lẹ wọn wá ń pè minna amirun wa minkum amir ẹ̀yàn olórí tìyín ẹ̀yin mọ̀hájìrì tẹ wá láti mọ́ta àwa náà olórí tiwa ṣé àgbo méjì lè mú mi ń kótó adarí méjì lè wà bí nàìjíríà ti wà bá a ti wà iná nísìnyí ti president Tinubu wà lábújá kẹ́nìkan olóhùn kéde tòun ní pọ́tàkì àbíbì kan pé olórí lèmi náà o yọ wà dákẹ́ yọ máa wò. It was a strategic decision that must be taken timeously kátó sọtíra pẹ̀lú ẹ máa fi ntẹ́ bá wí jáde ẹ máa fi lọ àwọn tó lẹ́kọ̀ọ́ tí ń bẹ̀lẹ́gbẹ̀ yín tí wọ́n lajú tá a lè gbélé jáde kọ́lá bẹ́ẹ̀ ká àwa mọ́rú tíra tẹ́ ń ká àti ń wí o àmọ́ ẹ máa ń bára ti ara yín má. àwọn àkàtì lọ dó ìbẹ̀nú tàtẹ́yìn náà ké pé wọ́n gbé mí ná àmì irun wàmí ń kún àmì irun ẹ̀yin olórí ti yín o àwa náà ó yẹn kí ni bẹ́ẹ̀ bá ti gbà ká ṣe àyà pin ni ìyẹn máa ṣe ti yín ìlú wo ní gbà káwọn kan báwọn fẹ́ ya gbélé yìí ò nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ kéwú kó tó máa pẹ̀ Abubakar ò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí Umaru ò sí ń bẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ń banú jẹ́ lọ́wọ́ ìṣòro wa kàn wọ́n pé a nǹkan ti dé o àwọn ànsọ́ọ̀rù ti kó jọ sí ibi báyìí o ǹjẹ́ wọ́n sì ń pa àwọn ọ̀sẹ̀ mi o jẹnẹjẹnẹ làbúbákẹ́rẹ́ àti wọn máa sáré lọ bá wọn bẹ́ẹ̀ bí ọba rí bẹ́ẹ̀ wílé yìí ta péjọ wọn bẹ̀rẹ̀ pé mẹ́nà àmì rún wàmínkùn àmì rún sábúbákẹ́rẹ́ ń bẹ nínú wọn tí wọn máa rún bẹ lára wọn tẹ nínú àbúbákẹ́rẹ́ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ òye tí ó jẹ lọ́kàn inna lillahi wa inna ilayhi raji'un. àwọn méjèèjì wá sáré lọ bá wọn. àwọn tí ń sọ̀rọ̀ yìí náà mọ̀ kọ́ gàá làwọn méjèèjì látòjú ayé ànábì ni wọn ò fi lè dóde wọn ẹ̀já tètè yanjú ẹ̀ kí wọ́n tó dé dídé Abubakar àti Umaru tí wọ́n fi ànábì ilẹ̀ pé à ń padà bọ̀ wọ́n ní ọ̀dà ìsìláàmù rúdọ̀là o kò sì ní dàrú pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́wọ́n máa má yè wá bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ mú jẹ́ dàrú wá ara àwọn àlùfáà tí wọ́n máa ṣàlàyé o ọ̀rọ̀ tanijẹ́ òru o Abubakari ò sí ń bẹ̀ o Umaru ò sí ń bẹ̀ o ìró wa kàn wọ́n ni wọ́n ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam a Abubakari sí ojú Ànábì sallallahu alaihi wasallam tá Ànábì kí lọ wá gba Ànábì mú ń kíìsì òkú Ànábì báyìí sallallahu alaihi wasallam ẹ wọ́n ń pè é bí abi anta wa ummi ya rasulallah tibta hayyan wa mayyita bó ti bí o ti sí mọ́ iná mo tún fi ẹ̀mí ìyá mi àti ti bàbá mi lẹ́mìí rẹ̀ bá ti gbà padà ni òfin àwọn méjèèjì ọ̀rọ̀ o. tẹ́bùtà hayyan wa mayyita wa nabi bó ti dáńgbà tó wà láyé náà lọ dáńgbà òkú yìí kankan ò yí padà lára ẹ̀ nítorí kí ànábì mẹ́sàn-án lẹ́wà tí ẹni tí wọ́n máa rù tiẹ̀ lé jù báwọn lọ. ìtànjẹ òru bí ni o nígbà tí wọ́n máa rù gbọ́ pé wọ́n là nẹ́bí kú máa rù bá fa ìdá yọ pé ẹni tó ń bá tún gbọ́ lẹ́nu rẹ̀ gbà nẹ́bí kú ìdá tó ń wọ ibẹ̀ yé ẹni ọ wà ṣọ́kìn fún máa rù wọ́n máa rù bá nẹ́bí lè sallallahu alaihi wasallam ẹni tí ó nù rẹ̀ ọ̀bàjẹ́ nù ẹni tí ó dùn nù ní ọ pé bóun bá tún gbọ́ tẹ́nìkan bá ní ànábì kú òun sọ orí rẹ̀ kalẹ̀ Abubakar bó ti gbọ́ gáwọn náà tún hàn Abubakar lọ́wọ́ afọwọ́ lé wọn rò pé farabalẹ̀ bó ti gùn ọ́ ló dùn àwa náà àmọ́já gbọ́ntà ànábì náà ké fún wa kó tó lọ pé olúwa ti sọ kalẹ̀ nínú alukur'an kẹrìmù pé ànábì sọ̀rọ̀ sálàm afa ìmáàtà aw qutila inqalabtum ala aqabikum bẹ́ẹ̀ni alukóra ni bẹ́ẹ̀ ọmọ lùwà tí ni anabi ká kọ́kọ́ o àwọn anabi ọlọ́run ti lọ bìfọ́ ẹ̀ ṣé bọ́ bá wá kú àbí wọ́n pa á sẹ́pẹ́ ìṣètò ọlọ́run mọ́. qala Umaru radiyallahu anhu Umaru ni fàkẹ́ ànàní lam asma'aha qabla hadhihi al-marra. Umaru lọ wọlé sí láàbí ìgbà ń gbọ́ àyà yìí mo sì há sórí ń bẹ lórí mi kí ló mú márùn gbàgbé àyà ìbànújẹ́ kó ànábì sọlọlọ ọsọlọ márùn ká àyìn ní ń gbọ́ àyà yìí sábò bákìrì kì í lára mi bí ìgbà tí ń gbọ́ rí ń sì ń bẹ lórí mi mo ti hà nù àyà tí mo ti hà sórí tẹ́lẹ̀ ni ìbànújẹ́ ànábì òun lọ gbà alára ó mọ̀rọ̀ ọ̀gbá ń rìpíìtì ẹ̀. ìtàjú òrújú ni ó máa rú lẹ́ni ọ̀hún bá tó gbọ́dọ̀ bá lànàbí ikú ikú kínní. ìgbónára Abubakar lọ́wọ́ fi lára balẹ̀ dá a kò lè tó bá wọn mọ́jọ́ débẹ̀ wọn níta nẹ́bí náà ké fún wa kalẹ̀ nínú ọ̀gá tá Abubakar yí ara ẹ̀ nu ni wọ́n fi gbà látòjú ayé ànábì lànàbì sọ̀sọ́là fi bí ó yé wọn pé ọ̀gá ayé ní ibi ìbá sí ma mo ru Aba Bakri pẹ̀lú sọ́lébé náà ààrẹ mọ ànábì tí ò lè dìde kí wọn lábúbákiri dà mo ní ẹtí ọ ṣáájú kí wọn bóòlù ẹ̀yìn ó tún fi sọ pé ta lọ́kàn <laughs> ọ̀nà míì wo lẹ́fẹ́ ká ànábì ò fi wí pé ta lọ́kàn táwọn sọ̀ á lẹ́nu àwọn kan wá fẹ́ lọ da eléyìí wú ẹni wọn máa wò wọ́n rán ìṣẹ̀lẹ̀ nu o minna amirun wa minkum amir abubakar ò sí bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí o radiyallahu anhu umaru ò sí bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí o radiyallahu anhu ìhó kan wọn ni wọ́n fi sáré kúò ní ìdí ànábì wa o ẹ sì lọ tún béèrè béèrè gbogbo orílẹ̀-èdè bí wọ́n ti ṣe ọkọ̀ ẹ̀kọ́ yìí látara ànábì náà ni látara àwọn sọ̀hábì ànábì radiyallahu anhu sí ìlú tí ó tí ó fi ti vacuum in leadership kọ́mọ̀sí pé bí nǹkan bá ṣẹlẹ̀ nísìnyí láàrin ìṣẹ́jú kan sí méjì ta ní decision bó la lọ bẹ lọ́wọ́ ẹ̀ as a nation as a country kò sí ìlú tí ó gbàrú ẹ̀ láyè èyí táwọn sọ̀hábì ànábì mà sẹ́yìn ọmọ ní o táwọn sọ̀hábì ànábì ṣe ní o bẹ́ẹ̀ bá wa kà tíra tíra abu gbogbo tíra abu ni wọn máa sọ ọ̀rọ̀ àwọn sọ abẹ anabi lọ́nà tí ò dáa a sì ti ń ké gbogbo ẹni tí ọba mà náà ó ti wá hàn nísìn gbogbo ń ti ń jáde láti ibi tí ń ti ń jáde yìí àwa mọbi amasọ́ọ̀sì ẹ̀ tíra àwọn ṣíà lẹ̀ ń ká ẹni òun náà ti jẹ́wọ́ nísìn àwọn ọ̀jẹ̀ màkó ti débi kọ́dà ń bá wọn rìkúrútì àwọn tí ń pèpè lójú ọ̀nà ṣíà nàìjíríà yìí àsọlọ́ọ̀lọ́sàánú wa kéèyàn ọ̀fẹ́nu ara ẹ̀ sọ pé èèyàn mẹ́wàá ló ń rí kóòtù fún wọn láti lọrin yá àti bòmí àtàwọn ọlọ́run lọ bá wa alhamdulillah torí náà wọn ni ẹni tọrọ tí ó dààmú ma lójú a gbọ́dọ̀ ṣàlàyé o ògbẹ́njẹ́ ọba ti wàá máa pè wá pé ah, aláró ọba ní ẹni ah, ká wí fọlọ́n kápá àgbọ́ ni abẹ́rù rẹ̀ ń bà wá èmi ká wí fọlọ́ èyí náà kọ́ wa ní tẹ́ bá fi á wí fún ọlọ́run ẹ má máa wí fún wa pé ẹ má sọ̀rọ̀ mọ́ àtúntò àwọn òdi wíwúkú yẹn rí ká sọ̀rọ̀ àmọ́ bí wọn bá ti wíwúkú yìí yóò gbọ́ èsì kéṣì o torí náà jama mùsùlùmí bọ́ ọ tún gbọ́ tẹ́nìkan bá ń wí àlà tàlílì wọn làwọn ṣe analysis kí lèmi náà ṣe yìí analysis lèmi náà ṣe an analysis tèmi is based on evidence and knowledge àwọn fáàkì tó wà verifiable tó lè lọ́ọ̀kà tó lè mà ní ntọ́sẹ̀lẹ̀ nù kò sí kò sẹ́ni tó lè pinnu Abubakar ọgbà nípa nàbìkú kò sí evidence tó support yẹn inú Abubakar bàjẹ́ inú Umaru bàjẹ́ àmọ́ ń tẹ́rí tí wọ́n ṣe tí ò yí ẹ̀yìn o ń ló ṣèwé islam àti dáwúlà islam ni wọ́n sì ti gbọ́dọ̀ sínú o. àwọn sọ̀hábì ànábì jàmá èmi ọ̀rẹ́ ni ó fẹ́ràn ànábì tó wọn ọlọ́run máa má sa àwọn lẹ́tà ní sallallahu alaihi wasallam ẹbí táwọn ọkùnrin la wí àwí tí ẹjẹ́ awíta abubakar kan náà wọn ọba mọ̀ kí wọ́n mẹ́ni tí ń jẹ́ abubakar abubakar radiyallahu anhu àkọ́bí rẹ̀ abdulrahman ní ń jẹ́ abubakar tẹ̀lá nàbí abdulrahman lọ tẹ̀lá nàbí òpìlẹ̀ ó fi dijọ́ tí wọ́n lọ ja ogun bájúrú abubakar tẹ̀lá nàbí wà bájúrú ọmọ bíbí inú rẹ̀ abdulrahman ó wọn kínní tẹ̀lá wọn kẹfìrí tó fẹ́ pa anabi sọlá ọsọlá ọlọ́run padà wàá fọ̀nà máa abdulrahman òun náà padà gba islam ó padà tẹ̀lé anabi tẹmukọ́rọ̀ máa kan ọ̀rọ̀ láàrin bàbá sọ́mọ létà wọn wá jókòó abdulrahman wá ń sọ fún abubakar pé bàbá lọ́jọ́ ogun badiru kìí ṣe kan kìí ṣe méjì ń bá ń wò pé kí n yọ ìdàkalẹ̀ mi náà àwọn. mùsùlùmí tó tẹ ànábì ní rí yín ẹ̀yin lẹ́ẹ̀kọ́já ń gbà wí ah, a àgbọ̀dọ̀ rí náà yíjú padà pé é eh, bàbá àwọn ilà abubakar wíńjọ náà abubakar ní wàláhì má ra èmi ò rí ọ ní o wàláhì bí n bá rí ọ èmi ní sọ nǹkó orí kò lọ́hùn rẹ o ọwọ́ apá yìí wá wọ̀ràn. ọgbàgbé fóun lòún bí ìfẹ́ ìwo ló tó wà ń torí bí wọn bá parọ́ kọ́pa ń bí wọn ò sí ní já o ẹ rírọ́ pa ń bí àwà yìí o ojú ti là o ìmọ̀ ti fọ́n ká o Abubakar olùfẹ́ ànábì tààrà ni radiyallahu anhu sallallahu alayhi wa sallam mélòó la kà mélòó la kà ẹ̀yin ó fi mọ̀ pé a àwọn sọ́jà nàbí wọ́n fẹ́rẹ̀ o ọjà ń tẹ̀yìn rò ní o. kódà náà àwọn obìnrin kìí ṣe ọ̀rọ̀ àwọn ọkùnrin nìkan àwọn obìnrin àwọn ìyá ńlá wa táǹkì ìyá ńlá wa wọ́n dì sáàbù wọn jẹ́ bẹ́ẹ̀. ọ̀kan náà àwọn obìnrin àwọn sọ̀hábìyà lójú ayé ànábì sallallahu alaihi wasallam. ogun bá dèrò lásán àbí lógun ó fẹ́ dù níjọ́ ogun tó le jù òun lógun ó fẹ́ dù. fáwọn ya wọ́n ní ìyá yìí alimami Tabarani gba hadithi náà wá ọgbà ìtàn yìí wá ní tàn ní. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó bá ogun lọ lógun nígbà ogun wa rọlẹ̀ wọ́n á gbé tọ́ a èèyàn tálámà yìí pé wà á yẹn wọ́n máa gbé òkú rẹ̀ fún ìyá yìí nìkan nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba. wọ́n pa ọkọ rẹ̀ wọ́n pa ọmọ bíbí inú rẹ̀ wọ́n pa bàbá rẹ̀ wọ́n pọ̀ ọmọ ìyá rẹ̀ ìtànírú ọ̀rọ̀ bá a sí òní sí wa lógun kan ogun kan ọkọ obìnrin obìnrin bìnrin ọmọ bàbá ọmọ ìyá rẹ̀ amẹ́rẹ̀ẹ̀rin bá ogun òhòdò lọ. nígbà tí ìyá yìí rí òkú amẹ́rẹ̀ẹ̀rin ó ní ayna sallallahu alaihi wasallam ǹjẹ́ ó jáde lẹ́nu ẹ̀ ni pé ànábì dà ẹ̀yin o, tó bẹ́ẹ̀ kàn jánu ni lónìí ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ wò lẹ́nu tó Rasulullah tí òkú òkú bàbá rẹ̀ ń bẹ̀ẹ́ òkú ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ òkú ọkọ rẹ̀ ta ló súnmọ́ yẹn ju àwọn yìí lọ. nítorí béèrè ni pé aláǹdàbí dà wọn á náwó sí pé òun nǹkan kan ṣe ìyá ìwà ẹ̀jẹ̀ ń rí àrùn ní ẹ̀jẹ̀ ń rí ọgbà pé wọn láǹdàbí ń bẹ láyé ọgbógun lọ àgbà wọn fi hàn nígbà tí àyíwá rí ànábì sọ̀rọ̀ ẹgbẹ́ kí lọ́ọ́ jáde lẹ́nu rẹ̀ kullu musibatin ba'daka jalal gbogbo mùsíbà láyé tí ọba ti kàn wá ànábì òfu yẹ èyí tó kan bàbá òun èyí tó kan ọmọ òun èyí tó kan bàyẹ̀rọ ẹ̀gbọ́n òun èyí tó kan ọkọ òun ṣé ti kàn wá ànábì ọlọ́run ó wọn rárá gbé yòókù tiẹ̀ lòun ò lè rárá gbé àwọn sọ̀hábìnú ẹ̀lọ́ ọmọ yìí wọn. ẹ bá ń ka tíra títíra ẹ má ké ní mọ́sálásí má. èyí sì ṣe ti fáàrí mo ti sọ ń gbà dọ́rọ̀ Felix tí ẹnì dọ́rọ̀ Felix lẹ̀ náà èyí ṣe ti fáàrí. wàláì tí a kà èmi ntí mo kà nípa arú tíra tẹ̀ ń kà yìí ẹ̀ka one over ten rẹ̀ o ọ̀rọ̀ bá débẹ̀ ká sọ ọ́ ẹ̀ka one over ten ten percent tí mo kà nípa àtìrà àwọn ṣíà mọ̀bìyàn bá ka àtìrà kó jọ bá nǹkan lẹ̀ lára àwọn kọ́lọ̀ ń jọ bá nǹkan lẹ̀ òfin ní jẹ́ gbogbo náà bá ti ń jù sí náà ni ọmọ sẹ́ǹkì sí làákàyè rẹ̀ ló tún wá máa wí jáde nítorí kó tì lójú. ọ̀rọ̀ fáàrí kọ́ ọ̀rọ̀ àlàyé ni o wọ́n bá pé pọ́blẹ́mù yín náà ni pé a kà á àwọn tó ka ń tó jù báwọn lọ ń bẹ o ọlọ́run fi ọ̀nà mọ̀ wọ́n ni wọ́n gba ọ̀rọ̀ náà wọn ò lélẹ̀ <laughs> ọ̀rọ̀ burúkú lélẹ̀ yìí mi wọn máa wí jáde ẹ̀yin náà má wí máa mọ̀bẹ balẹ̀ ní yẹ máa wí o ọlọ́run ní jáwa náà orí ní tàbí ní ilé ṣàlàyé fáyé o ẹ bá ń sàmì jàmá torí náà ó ti jẹnu kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀lájà lọ́wọ́ àlàyé ni o kí analysis kí lèmi náà analysis wasalilahumma wasalim wabarika ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa